الحمد لله الحمد لله رب العالمين الحمد لله على نعمة الإسلام والإيمان ولك الحمد عند جعلتنا وأمة محمد صلى الله عليه وسلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن محمدا عبده ورسوله المبعوث رحمة للعالمين بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم الجزاء أما بعد عباد الله اتقوا الله تعالى حق تقاته ولا تحسبن من القبائل ولا قدر من القبائل يقول الله تعالى في محكم آياته وهو أكثر القائلين قل لا يستوي الخبيث والطيب ولا أعجبك كثرة الخبيث واتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون عباد الله يا في أثقال النزول بشرك الواحد عن جابر قال قال النبي صلى الله عليه وسلم إن الله عز وجل حرم عليكم إيمان الأوثان وشرب الخمر وفعل في الأمثال ألا إن الخمر بين شاربها ومعكرها وساقيها وما وبائعها وعاكل ثمنها فقام إليه العربي فقال يا رسول الله إني كنت رجلا كانت هذه تجارتي فاعتقبت من بين قبل مالا فهل ينفعني ذلك من مال إن عملت فيه بطاعة الله فقال النبي فقال له النبي صلى الله عليه وسلم إن انفقته بحج أو صيام أو صدقة لم يعني عند الله ذلك عودا إن الله لا يقبل إلا تشرك طيب. فأنزل الله تعالى الذي قال قول رسول الله صلى الله عليه وسلم قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث وجاء من تفسير الطبري عن قوله تعالى قوله تعالى قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث يقول تعالى ذكر النبي صلى الله عليه وسلم قل يا محمد لا يعتدل الولي إليه والصالح هو الصالح والمطيع والعام ولا وعدنا كثرة القبيل يقول لا يعتدل العام والمطيع لله إلا الله ولو كثر هذا المعاصي وعجبت من كثرته لأن هذا ثواب الله يدعون الفائزون بثواب الله إلى القيامة وإن قلوا دون عمل المعصية وإن هذا لما لمعصية ولمختارون الخائفون وإن كفروا ويقول تعالى ذكره للنبي صلى الله عليه وسلم ولا تحسبن من كفر ما يعصي الله ونؤمنه ولا يعسره بالعقوبة فإن العقوبة الصالحة لآل طاعة الله إحداهم عن النبي لا يدعو القليل والطيب ولو ما عجبك كثرة القليل قال يا قبيل هم المشركون وقيل هم المؤمنون عباد الله إن القبيل هو كل ما يقرأ بسبب وداعته ثواب سواء وكان ما معصوما أو شيئا معنويا والقبيل إذا يتناول كل قول فاقيل وقبيل الانتقال والكفر بالمقال والقبيل من الابتعاد وكل قبيل لا يحبه الله ولا يرضاه بل معلوم إلى جهنم كما قال ويجعل القبيل بعضه على بعض ويركبه جميعا ويجعله في جهنم وهو شامل للقلب والمباح من الأقوال والأفعال والمناقلات ودخل في هذه كل ما يحبه الله تعالى ويرضاه من ويرضاه وهذا هو الطيب لا يستوي القميص والطيب ولا يستوي الايمان والكفر ولا طاعا والعافيه ولا اهل الجنه واهل المال ولا الاعمال القبيحه ولا الاعمال الطيبه ولا المال الحرام والمال الحرام والمناد على الفرق من الايات ليس مجرد الاخلاق لأن القبيح لا يسلم والطيب وذلك اول ما يريد الحصول بالشر ولكن الغرض الآية هو الأخذ لا تنفيذ تقوله كل ضري من القول والعمل والاعتقاد والكسب وتنبير وترهيب كل قبيح من القول والعمل والاعتقاد والكسب فلا تروا ما القرآن العظيم ونفعنا الله وإياكم أذكركم ولو أبا وبارك عليك ولا ọba tí ọba yẹ ní gbogbo wa pátápátá ọba àkọ́kọ́ tí òsì sọ́dọ̀ ọba àtẹ̀yìn tí òsì ọba àti ìmọ̀lẹ́yìn rẹ̀ tí ó tún jáde ọba tí gbogbo gbogbo pátá ọba mẹ́tò ní kẹ́yìn gbogbo ọba yìí òun náà ni ó wa láti sínú gbogbo sí ọlọ́pàá ọba náà inú ọdún ní ọlọ́mọ àti láti wọ́n fún wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́ọ̀tì àfiláyé ọlọ́ọ̀tì àfìdìbò nídìdùnú ọlọ́ọ̀tì bá àdìgbò fún wa ọ̀là àkàrà ọlọ́ọ̀lá ògbó ẹ̀ ọ̀pá táwọn dúpẹ́ fún yìí òun náà ti ọba tó ti gbogbo wa pátá tó ti gbogbo àgbáyé èèyàn wọn ni àlejò ẹnu wọn ni mọ̀láyé àwọn ni نعمة الإسلام والإيمان أتقوا الله بعد الولاء lórí ìyára ìjẹun ńlá èyí tó fi wá lórí ìjẹun ìgbàgbọ́ ìtọ́nà ọba àlejò ọlá èyí tó fi wá orí oore ńlá òun náà ti oore ìgbàgbọ́ ọkọ ìṣúná ọlọ́wọ́ bá ọba tó kà wá fún ìlú ìjọ ìjọ àlejò àtúntàǹtà sọ̀rọ̀ wá wà lè ọmọ ọlọ́dẹ́ gbẹ̀yìn ṣùgbọ́n àwọn ni wọ́n ṣe ní àkọ́kọ́ tó ń bọ̀ àlejò ọ̀rọ̀ wọn lù wọ̀ sí àdìsẹ́ náà àwọn ènìyàn yìí àwọn náà ni wọ́n pọ̀ jù ní àdìsẹ́ náà ipò wọn náà yóò ti ga jù ó jẹ́ ìtọ́kọ̀tọ́kọ̀ pé kò sí ọba àbí ìtọ́ díẹ̀ àti ọba aláìsẹ̀ kàtúntò ọba yóò lọ lọ ọ̀lá láti jọ ọ̀lá láti gbé kò jẹ́ kí adéwà Muhammad sọ̀rọ̀ wọn wọ àlẹ́ ẹni tó lu amẹ́ náà rí ìgẹ́ gbogbo àgbáyé pátá ẹrú ní ọlọ́run òbí jẹ́ ọlọ́run ọlọ́run kọ́ bá àtàlẹ́ fi jẹ́ àtijọ́ fún àwọn ará jẹ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ èyí náà ló kò gbẹ̀dẹ́ ìdàgbò ìdílé ọmọ àlá pẹ̀lú dáadáa ti lọ fi ọjọ́ àti ìdè ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ ọmọ òdodo ìbẹ̀rẹ̀ ọlọ́run máa tọwọ́ wa ní kọ̀kọ̀ àti ní gbangba ẹ̀jẹ̀ àti ìrọ̀lọ́run ti tọ́ àti kó ṣe yẹ ẹ̀jẹ̀ àbálẹ́ ti gbé ìbẹ̀rẹ̀ ọlọ́run òun náà ti olórí gbogbo ọgbọ́n pátá òun náà ti sọ kákútẹ̀lẹ̀ ìjẹ́ ó ti jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ẹ̀sùn wa jẹ ọgbẹ́ ilé ojú pípọ̀ ìyàbùrú pọ̀ pípọ̀ rẹ̀ tó wà lè sọ ti ara bí tó lè sọ ní pé gbogbo ìwọ máa ń lé kí ayé tó tẹ̀lé máa ń ṣe báyìí lọ́wọ́ bọ̀ ní máa ń ṣe báyìí pípé ìyẹn ibi ọtí tọmọ ti di ẹ̀dọ́ pípé ìyẹn ibi àgbèrè tọ́wọ́ àgbèrè yóò sọ ní gbọ́dọ̀ fáyọ́ sí pípé yẹn síbi rọ́ pípé yẹn síbi jì táwọn pẹ̀lú wa sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń dé ti ẹni ìyọnu ọlọ́run ọlọ́run bá àlejò ọlọ́run tó fún wa nítorí wọ́n lè máa ń yíyá tí wọ́n lè máa ń yíyá ìgbé gbọ́njà kan báyìí wà á hàn pẹ̀lú ọba àlejò ọlọ́run ní kúlù lẹ́yìn ẹ̀sẹ̀ ìrọ̀pọ̀ ní ìfowópamọ́ yìí ìròyìn máa bá ń gbọ́ fún àwọn tí wọ́n yan ọtí pé alakọ̀bíyì gbogbo gbogbo pátá àti gbọ́dá wọn jọra wọn. wọ́n lè wò ká jẹ́ka kàkẹ́ tó alakọ̀bíyì kódà ní ẹ̀fà pípọ̀ àwọn tó burú pípọ̀ àwọn kẹ́kẹ́ ọ̀gá ọ̀gá àwọn àjọ lórí àwọn ìlú àpọ̀ ti kẹ́lẹ̀ ní ọlọ́run ní wọn àtàlẹ́ ọ̀jọ́ra wọn. ẹ̀wọ̀ ayà ni àwọn ìyẹn pọ̀ tí wọ́n ń ṣe aburú.

ọlọ́wọ́ eh, eh, eh, ni wọ́n sẹ́kù lọ́wọ́ ya olè àlìbá ya àlìbá kùkù yẹ̀rọ ẹ̀jú náà káyì ẹ̀jẹ̀ ló wọ́ lọ́wọ́. torí nígbà tó yẹ bá ti kọ̀ nígbà fún ẹ̀yìn náà fẹ́ fi jẹ o ọwọ́ ẹ̀yẹ yóò fi àáká yóò fi yà o àwọn èèyàn pọ̀ sí kí ìlú náà sọ́wọ́ àgbọ̀ dáadáa kí ìyẹn tó kọ́ lóògùn àwọn èèyàn pọ̀ sí kí nínú àwọn èèyàn tó wá pọ̀ sí kí ìdìdì yìí tó ọ̀ ìdìdì tó gbọ́ tó kẹ̀kẹ́ láì tẹ̀ pé á nígbà tí kọ́ bẹ̀ yẹn ṣe máa ṣe máa ṣe èyí ká wọ lónìí àìmọye dúkìá dúkìá sábẹ̀ ti dára wọn. èsì sáré náà máa ní ká wò lórí ilẹ̀ láwùjọ náà wà lónìí. àìmọye ẹni tí ọ̀pá kan mọ̀lẹ́bí ti na yóò ti sọ dúkìá o dúkìá dúkìá mọ̀lẹ́bí onímọ̀lẹ́bí lọ́dọ̀ ti jẹ. ọmọ wa fara kọ́ọ̀tù yá lówó ní. bẹ́ẹ̀ láti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọgbẹ́ táwọn èèyàn ṣe lónìí ẹni káwọn òbí wọn ṣe lónìí tó wá túmọ̀ sí pé irọ́ ti di ọlọ́mọ ọba tẹ́wọ́ wà ẹni káwọn òbí àgbèrè kò sì ti lọ́wọ́ tó báyé lónìí tí ẹ̀ wá túmọ̀ sí pé àgbèrè ó ti di ìgbẹ́ láwùjọ ìwà kúkú ìwà ẹ̀kọ́ ẹ̀kọ́ ti ti lónìí èyí tó ọ̀pọ̀lọpọ̀ tí

báyìí wò ká ló pọ̀ tó kò sí ọtí lọ́sẹ̀ tó o. ọmọ táyé ní ayé pọ̀ táyé máa ń ma ayé yí táyé máa ti fi dáadáa ní o. táyé ọ̀bá ti fi dáadáa má bà wọ̀ yí o. ẹ ò sí àdé ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ́ àdé tí bàbá máa tó kàkà yẹ o dà. màá yí báyìí bá fẹ́ yí o ẹ ò bá ti lọ sọ ọ́ ni. àbí ẹ̀rọ àwọn ọ̀gá láti báyìí ti fi dáadáa làwọn máa yé yí dára yìí báyé. Torí kọ́ òun ti láì dúró ká mú ọ́ pọ̀ tó. Wọ́n jọ ọ́ lójú mọ́. Àgbọ̀dọ̀ mi kọ̀ bí ara àgbàdá. Ọ̀nà wọn ti tẹ̀ra wọn. Ìyẹn lọ́wọ́ ọlọ́wọ́ bá àlejò ọlá ló fẹ́ fi wá sáké. Orí ọ̀pọ̀lọpọ̀ wa láwùjọ lónìí. À ń wò pé òkè ayé ti dé ẹ̀ka wà ń láǹfẹ́. Adébìsọ̀ ọlọ́run àlùfẹ́. Ó tó ní mọ̀ nípa pé báyìí. ìyá yóò lè tó ayé yóò lè tó pè. àfi káàkiri máa rí àwọn ipò kan tí wọ́n máa dúró lórí òdodo. báyìí yóò ìṣòro máa ẹ̀yẹ tó. báyìí yóò káwọn ìṣòro máa kàwọn kú tó. báyìí yóò káwọn ìṣòro máa yẹ ẹ̀rọ tó. wọ́n dúró lórí òdodo àwọn wọ́n ike ìjà ìwàlẹ́kùn bẹ̀rẹ̀ àtàrà náà fi á lùkà lẹ́lẹ́ ìdìbà. ó ní bọ́ bá lọ́ tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bẹ lórí rẹ̀ wọ́n sọ ní polówó rẹ̀ sùn lọ. ìdílé gba ẹ̀gbọ́n rẹ̀ lọ́wọ́ rẹ̀. ọwọ́ akókó rẹ̀ gba ẹ̀gbọ́n rẹ̀ lọ́wọ́ rẹ̀. àtúwọ́wọ́ bẹ̀rẹ̀ tàbí kó ti pọ́lì fifteen percent tàbí twenty percent ló ṣe sí. ọwọ́ ta sílẹ̀ náà ọwọ́ àgbọ̀n yá ah, wọ́n ti náà yẹ lọ lẹ́nu kí wọ́n dání tí wọ́n ní ẹ̀gbọ́n máa dé. Èyí pọ̀ ní ga owó ọ̀pọ̀lọ̀ kan fún yẹn dáadáa. Báwo yóò kí èèyàn máa rọ́ lọ tó? Ọ̀pọ̀ wọn lè wọ ìwà sẹ́sẹ̀. Ọ̀pọ̀ wọn di ààyè ọlọ́run. Ọ̀pọ̀ wọn di olólùfẹ́ ọlọ́run. Ayà ká kàyé. Àbáwọ̀ àìwáàbì nínú fúnra wọn tó ń kí láti bá àwọn sóòrò. Wọ́n ní kí ló máa láyà yìí ìjọ̀kárẹ̀. Wọ́n lẹ́nu ìmọ̀ ọ̀wọ́ ọ̀rọ̀ ìfẹ́ ó ń sọ lọ́dọ̀ pé ọlọ́run bá ti sọ mímọ́ àdìmọ̀ta ó sọ lé wọ̀ mímọ́ mú ọtí ó sọ lé wọ̀ mímọ́ lẹ́nu yẹ kí àwọn mọ̀lẹ́bí ti ta lọ́kọ̀ọ̀rẹ́ ti sílẹ̀ ẹ̀rù bàbá ti jẹ́lẹ̀ àwọn bàbá bàbá bàbá ti ẹ̀ lọ́wọ́ ti lẹ́yìn àwọn bàbá bàbá bàbá ti báyìí àwọn bàbá bàbá bàbá ti padà ẹ̀ máa yẹ̀ ẹ máa lè yá àwọn mọ̀lẹ́bí bẹ̀rẹ̀ àdúgbò ọ̀gbìn ní wọ̀. bákan náà ni ẹ wá lò dájúdájú ọtí lórí ẹja àtúnhà ẹni tí ọlọ́ọ̀gbìn náà rẹ̀ ẹni tí wọ́n ọlọ́ọ̀gbìn náà rẹ̀ ẹni tí bá wọ́n pé ọlọ́ọ̀gbìn náà rẹ̀ ẹni tí ń tà ọlọ́ọ̀gbìn náà rẹ̀ ẹni tí ń náwó ọtí pàpà ọlọ́ọ̀gbìn náà rẹ̀ lò wọ́n. bàbá ti wá gbà ńlá náà wò wọ́n wá ti rúbìn òṣìṣẹ́ ọlọ́run èmi tó wò yìí títí ọdún ìmọ̀ ń dé ibẹ̀ ni mo ti ó ń tọ́pọ̀ nípa ẹ̀wọ̀ yìí tó ní ọ̀dọ̀ ọlọ́run àti omi orí tẹ̀lé tọ́lọ́run tọ́lọ́run ọ̀bọ̀ ń tà ló ti fi láǹfààní wọ́n á lè wá dáhùn pé ní àǹfààní òkè ẹ̀kẹ́ òkè láàjọ tó lẹ́kọ̀ọ́ lẹ́nu yára ní ìtẹ̀lọ́ ìtẹ̀lẹ́ àrà àwùjọ. tọ́pá ni wọ́n jẹ́ wọ́n yẹn ìyá ìtọ́ni ẹbí ìyá ìtọ́ni ẹbí sàrà ló ti dé ọ̀sẹ̀ yẹ òṣèlédè yẹ ẹ̀kọ́ lọ́rọ̀ òṣèlédè yẹ ẹ̀kọ́ lọ́rọ̀ ẹ̀dá ọ̀fẹ́ kọ̀ọ̀fẹ́ ti tó báwo lẹ̀ kọ̀ọ̀fẹ́ náà ti tó káwá ń pè ṣe òṣèlédè yẹ ẹ̀kọ́ tó yẹ ẹ̀kọ́ báyìí bọ́ àdéhùn wa pa lọ́rọ̀ pé ìtàbọ̀ àlàyé gbọ́ ìtàkùn yìí oníṣẹ́ lọ́dọ̀ wọn látara ọ̀gá lè sọ yìí àyà wa àgbè kún lẹ́yìn ẹ̀sẹ̀ yọ̀ ọ̀rí ìwọ̀ òkèèrè gbogbo tí ọ̀dà pátá àti tọ́jà ọ̀rí ìjọba wọn báyìí yóò ká ìfọ̀ pọ̀ tó káàkiri ìyàwó àtọ̀ láwùjọ wọn ò jọra wọn. àbáwọ̀ tó bá rí àbújá àgbà wọ́n wá ń sọ tẹ̀sí ayà yìí pé ìtumọ̀ ayà yìí rà ẹni bá bá ń gbọ́ ìgbé ẹ̀yà akẹ́kọ̀ọ́ wọn ní olùjẹ́jì ikú ti rà kú ti jẹ́ra gbọ́dọ̀ tó ayọ̀ àti kọjá èyí náà wò láti tu ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ kí ìhun ní ẹwà ní ẹwà tó ti tu tí ẹwà tó ti tu yẹn ẹ ẹ gbọ́dọ̀ fi wé èyí wọn jẹ wà sí i kọjá kọjá dáadáa ó dára àfíà bẹ́ẹ̀ náà ni wọ́n gbọ́ àyè wọ́n gbọ́ rẹ̀ gbogbo tó bá da ó tún wò lójú ẹ ẹ gbọ́dọ̀ fún mi ra wọn àti tí ọ̀gá wọn ni kò kí ìwọ̀n ẹ̀ à ìfún ayẹyẹ pé ẹni tí ń tẹ̀lé tọ́lọ́run ẹni tí ń tẹ̀lé òun fún ọ̀yọ́ra wọn. bákan náà pé àwọn ẹni tí wọ́n ń tẹ̀lé wọn báyìí fún ọ̀bá àpẹẹrẹ káwọn ti ń tẹ̀lé wọn bá tí wọ́n ti pọ̀ pípọ̀ àwọn yìí kọ́ lọ wáyé orí yá àwọn tí ń tẹ̀lé òun tí wọ́n á kọ́ ju tí wọ́n rọ́ọ̀mù wá jẹ jáde. nínú ìwé tí pọ̀ tó lọ́wọ́ wa sọ bẹ́ẹ̀ pẹ̀lú ìtumọ̀ ẹ̀ ní pé àwọn tí ń tẹ̀lé ọlọ́run kúkú lè owó ẹ̀fà ìdúró lè sọ̀rọ̀ àlọ́. báyìí ìlú ń báyìí lọ́pọ̀ tó ti ga bú àwọn tó ń tẹ̀lé àwọn tó ń tẹ̀lé ọlọ́run yọ̀. àti pé ayé láti yóò ń fayọ́ láti dé káyọ̀ ọmọ akọ̀ ní ga bú. ẹ̀rù ti tẹ̀lé ẹ̀kọ́ lórí àwọn ló ń yà bá ẹ̀fọ́ sọ̀rọ̀ fà sílẹ̀ lọ. ọ̀rọ̀ sílẹ̀ tí wọ́n ń sọ ẹ̀fọ́ ẹ sì máa rí àwọn ọ̀dọ́ tẹ̀sẹ̀ pọ̀ wá nínú ìlú ọ̀pọ̀ ẹ sì wọ́n mi sì máa ń dìbò sí. tí wọ́n bá tó kú súnmọ́sú báyìí kò sí ẹ̀sìn kan sí wọn rárá. bẹ́ẹ̀ ni bá sílẹ̀ àwọn kùkùkù ọtí yóò mọ́ mi àwọn òbí ìjẹ̀ máa ń yọ lá ó ti ní kò mọ́ mi àti máa ń kọ́ àwọn kéékèèké. orí kékeré wọ́n lè tètè sórí gbáàsì kékeré ìlànà ọ̀rẹ́ ọ̀rọ̀ bíi tí ìbá ti lọ́ọ́ bá sáà lọ. kí lè ayọ̀ lọ́wọ́ bá bá. báyìí ló máa yọ wá mọ̀ fún ti àlú ọlọ́run ọjọọ wọn ò jọra lọ kí ni àtẹ̀sí lọ. àwọn ọmọ wa ti tẹ̀sán pé lọ́dún báyìí yóò yọ máa tẹ̀ lọ́dún tó kó wá pọ̀ ọlọ́run rárá lọ ó wá ní kọ́kọ́rọ́ mọ́ máa wò pé àbúrò yẹn tẹ̀ wọ́n láti máa dé. ẹnu tí mo ga ó bá yẹ kọ́kọ́ mọ́ máa wá láti kí ní ẹni àwọn tí wọ́n tó lówó yẹn náà ó yẹ kó ní márùn náà. bí ọ̀pọ̀ ọlọ́run ní bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ nígbà ọlọ́run tó wọn lára ni o ọlọ́run tó wọn lára orí ti ń bẹ́ẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń wọ nínú ọjọ́ tí tọ́lọ̀ ọwọ́ bá láyé tó fẹ́ àwọn ìyàtọ̀ náà lórí. bẹ́ẹ̀ tó títú àwọn ìbọn bẹ́ẹ̀ ní yàrá láyé. Ó torí ti di àwọn kankan ládéhùn. Pé àdéhùn yẹn o, wọ́n máa yá àwọn ìwọ̀n. Bákan ẹ̀ ó ní àkọ́bí ìyẹn tí ọ̀dà ni àwọn owó ni ó kù ní oṣù kó àwọn ọ̀sẹ̀ wọlé o. bọ́ọ̀lù tó fi ẹ̀ka àkọ́bí ó fún gbogbo ẹlẹ́sẹ̀ nínú gbogbo àwọn tó tó ní olórí wọn àwọn ọ̀sẹ̀ wọ. wọ́n tó yí ìtọ́lá wọn máa ń sọ ìka àlùfí olùgbàjú òdodo láéláé káwá pọ̀ sí àgbẹ̀ wọ̀. ìlú tẹ́jọ́ dé lọ́dún àwọn máa ń sọ́ra fún kéde lórí ìwòye ipò tí ọba wà láyé onírọ́ lásán ìjọ ọba ti kí ọba tẹ̀lé mi gbogbo tó lẹ́yìn òkè láǹfààní lọ ẹ̀jẹ̀ àwọn olórí kí ẹ bá lè kẹ́kọ̀ọ́ lé kó wá fún pípa jọ kó wá lè gbòòlò lé kí pípa yọ wá pọ̀ lọ́pàá kí nìkan lọ́pàá ti tẹ̀ kó pípa yọ lè pọ̀ tó kí ọba tẹ̀lé mi ọ̀pọ̀ òkè láǹfààní lọ àwọn kẹ̀kẹ́ tó fún yẹn ní oyè nígbà láyé wọn ni wọn bá. tí wọ́n fi da lọ́la wọ́n dá lọ́sọ̀tò lọ́la lọ́la ẹ̀fẹ́ yìí. àwọn ọlá yìí wúlò bá wọn wọn dá lọ́la kò sí wọn láǹfààní rẹ̀. torí wọn ti kúrò láyé ló parí ìròyìn lásán kò wúlò kẹta. bí pípa ẹ̀ tí wọ́n á lè pọ̀ kí ìwọ̀n kó o tó. tí ìyàn ọ̀bá jẹ́ pápẹ́ lórí ìtọ́lọ́run gbogbo tó yọ owó lọ ọ̀pá ìtumọ̀ ẹ̀mí pé báyìí yóò fi ọ̀dẹ́ bọ orí báyìí yóò fi kékeré orí kíkó yóò fi ọ̀bá àná àlùláyé òtún ọ̀dẹ́ ni ọlọ́ ẹ bá ọ̀kẹ́kẹ́ máa ń kọ́ ẹ̀ bá màmá sọ̀rọ̀ sọ́dá ìdá àgbà àwọn ẹ̀rọ àwọn ẹ̀rọ wọn máa bẹ́ẹ̀ fún àgbàrí wọn bá wọn tó wú ìrẹ́ mọ́mọ́ àwọn ẹ̀rọ lówó jù àwọn ẹ̀rọ kí ọlọ́run ní máa tún mọ pé èso owó yìí wọlé àwòrán àdìgbò tó mọ̀ rí gbogbo ní ìyàtọ̀ ìtúlù wa. èso owó yìí kì í gbọmọ inú òde fún àwọn náà. owó yìí àgbọmọ inú kò sọ ní tó wá lé kí aburú láwùjọ àwọn kí aburú láwùjẹ. àwọn àwòrán báyìí yóò kí wọn kọ́ ti àbúrò ọlọ́run ò ti bẹ̀rẹ̀ o ọlọ́run ò ti di àbúrò èyí gbọ́dọ̀ máa yàtọ̀ gbogbo oníṣẹ́ àbúrò pátá olùkọ́ wọn bá mi wá pé kò ní jẹ́rọ kọ̀ bí ìgbà báwo àdá ìbẹ̀rẹ̀ àbúrò táwọn fi wọn kọ́lẹ̀ yẹn ọlọ́run yóò máa fura wọn ni débi tí àwọn tó máa ń ta wúyẹ sọ èyí àná òdì dànù ọlọ́run gbogbo ẹni gbogbo àgbà níbi tó kún ní kí wọ́n padà sí kí wọ́n pàbọ̀ sí ìjà ìlẹ́mọ̀ sọ́ọ̀tì làǹfààní láti bá lè rí ayàtà ẹ̀rí tí a bá ń sọ nípa àlọ́kọ̀ọ́bìr àwọn àbájọ wa pé ó ń kó gbogbo níjà tó ṣe ń padà yálà èyí tá a lè tọ́ kẹ̀sì èyí tá a lè tó òun ní tàbí wọ́n ẹ̀ bá kẹ̀sì tó lọ́rọ̀ lásán lẹ́nu wọ́n yọ ọ̀rọ̀ ẹ̀rọ ni tàbí àjọ kẹ̀sì àbí wọ́n ti yẹn pa lọ́rọ̀ ni àbí ìṣe tó burú ni ó yẹ pé ìwà tó burú ni yẹn ń wú ní wà ẹni tó wà lórí ó burú jọjọ ó burú jọjọ tá a máa ń sọ nípa àkọ́bí oríṣi gbogbo wa náà wà kálẹ̀ gbogbo alókè kálẹ̀ ló ń. àwọn ọ̀gá mi wáyé pé àlàkọ̀dé tuntun wọn kúrò fún wọn sílẹ̀ ti ọ̀rẹ́ à níbi àdófẹ̀ àdófẹ̀ fún wọn ni. ẹgbẹ́ wọn fún mà sí ọba àdìgbẹ́ ẹ̀rọ sí àlá ẹ̀dì ìlú kọ́kọ́ lọ́dọ̀ lọ. wọ́n bá bà sí ọba àbí ìlú bẹ̀. yálà bí kí ọmọ lọ́wọ́ ní àbúmẹ́ta ni àbúmọ̀kẹ́ ẹ̀ nígbà ọlọ́run kan ló tẹ mo ní láti tẹ ó ní láti gba àwẹ̀ ẹni ikú rẹ̀ lọ́jọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ ni wọ́n ní pèsè sílẹ̀ àwọn àṣìyá òṣùlùyá nínú wàásù lòun ní ikú tiẹ̀. ìbáṣe ìlọrọ rárá ẹ ò tún wá lóṣù jáde bí a kí ìwọ̀n abájọ́lẹ̀ ní kéde ẹ̀ kó wá sùn ọ̀sùn kí ìyọ̀ká wọ̀ níbi ẹ ò tó bẹ́ẹ̀ ní ẹni tó ń lọ́ lọ́wọ́. ìṣẹ́ tó lọ́

ó jẹ́ pé wọ́n lágbára ní wọ̀nyí àpájọ òyò ìpàkùrú tó lè rí. pẹ́sìtọ̀ ni wọ́n máa ká àtúnṣe sí àà lọ́dọ̀ yẹn lọ́pàá sílé ní ọ̀dọ́mọ́dọ́ rẹ̀ máa gbé. àti ìṣòro ọmọ kékeré ní ọ̀dọ̀ àgbọ̀rọ̀ yẹn pé àlùkọ̀bá yìí tọ́nù pọ̀lọ̀ kẹ́kọ̀ọ́ ní ọ̀kọ̀bá yìí báyìí yóò kí àwọn ọ̀pọ̀ tó pọ̀ yàtọ̀ sí pípa máa fún ìyẹn dáadáa láìdá fún ọ̀dọ́ra wọn làákà yìí ó yé ọdún sọ́jà àti ní ọ̀dọ̀ ọ̀dọ́ra wọn wọ́n sọ lọ́dún rẹ̀ bẹ́ẹ̀. torí pé àwọn ọ̀dẹ́ pẹ̀lú làákà ìtọ́nà fún wa ọmọ ìṣẹ̀lẹ̀ wọn ní wọn pé aburú àti dáná ọ̀dọ́ra wọn. ṣùgbọ́n tí ara yìí ń tọ́ka sí alábàkù ọ̀tẹ̀lẹ̀bí bí ìtàkàkọ̀ bákan náà ní pé gbogbo tó bá jẹ́ àbúrú pátá lẹ́tọ́dọ̀ gbìyànjú àti jìnà sí nínú ìwọ ọkàn ni nínú tí ọwọ́ ni nínú gbogbo tí ẹ̀ máa kọjá dé ni gbogbo tó bá jẹ́ àbúrú tẹ̀kọ́lọ́jì. Tàbá wa wò á rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ìfẹ́ ó yẹ kí aburú ni. Ṣùgbọ́n mi ìyẹn rí àtúfẹ́ àtúntà àwọn àmì ìtẹ̀ kò ní jẹ́ àwọn pàbùrù. Ìfẹ́ nínú ọ̀rọ̀ èyí lè máa sọ̀rọ̀ ọkú láti jáde rẹ̀. wọ́n ti bá dáná ọ̀rọ̀ yìí ilé ìdílé àgbẹ̀ ẹgbẹ́ àwọn ọmọ orí ìfẹ́. wọ́n ti àwọn àwọn àgbà àgbájú wọn kọjá lè wọ́n kọjá lè. wọ́n ti mọ pépé láyé àwọn ti dá. wọn ò ní bẹ́ẹ̀ pa. wọ́n wá ti àìmọ̀ ọ̀hún wọ́n ti ẹ̀kẹ́ ìgbélórí ọ̀lọ́. bẹ́ẹ̀ náà nínú àwọn ọ̀gbọ́n tó ti àlọ́ kúrò àlàmọ́ rẹ̀ kàfí ìkà àmì ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pá burú ni ṣùgbọ́n torí àbùdí rí bẹ́ẹ̀ ẹni ní ìtọ́ sí àpèjú rẹ̀ tẹ́lá tó fi ọtí ọ̀dà nínú náà fi ọ̀dà ṣùgbọ́n torí àbùdí rí bẹ́ẹ̀ oníṣọ́ ọ̀dọ́ ìfẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn onítọ́gbé látà ọ̀pọ̀ mùsùlùmí lọ́wọ́ bẹ́ẹ̀ ẹni tó ń bá tó máa ti bàá lórí òun nígbà lọ ó ní àtùn tí wọ́n rí dẹ̀kọ̀ jẹ́ tí wọ́n rún sí abúlé. nítorí wọ́n sọ̀rọ̀ kí àgbàkùn ní pẹ́ mílíọ̀nù nínú àbámọ̀ rẹ̀ bá dé. torí pé bàbá máa bá àwọn bọ̀ kí ọ̀bá ìdè dá wọn bẹ̀. nígbà ọlọ́pàá ti ti fi ẹ̀wù lórí ìgbà kí màá bẹ̀rù ẹ̀ ká sì sí ẹ̀wọ́n ọ̀rọ̀ sórí ẹ̀ máa rí tó lábẹ̀rù wọn àbẹ̀rù wọn ọlọ́wọ́ àbẹ̀rù bẹ̀rẹ̀. ẹ̀ ṣùgbọ́n mo yà láàrin ìyá àbúrò yẹn àtijọ́ ìfẹ́ mu. ẹ̀gbọ́n yẹn ti lu jìbìtì gbogbo àwọn ọmọdé bẹ́lá bẹ̀rẹ̀ pátálọ́ náà kọ́jẹ́ nínú wọn jìbìtì. àwọn ọmọdé bẹ́lá bẹ̀rẹ̀ tó jẹ́ tó jímọ̀ kí ni àgbà wọn ẹ̀kọ́ wọn ń tẹ̀ ẹ́ lọ́sí ẹ̀. torí ilé wọn ti fẹ́ bẹ́ẹ̀ òun náà tó ti ọ̀dà ṣùgbọ́n àdúgbò yẹn ò ó lé ní ọjà ní sà ọjà abẹ́ẹ̀kì ní sà yóò tún ta oríṣìí àná yóò tún wá sà lówó tó lè lọ́wọ́ yín mo náà ní sà lọ òun náà ti kọ̀ lórí ẹ̀ ní ẹ̀sìn tó sí ọjà sómi òjò ọjà lọ́kẹ̀ orí ìrírí àbúrí nìkan yìí wọ́n ní bẹ́ẹ̀ àbúrí ẹgbẹ́ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ sí alágbèrè tẹ̀wọ̀n kí alágbèrè kí òjò ọjà lọ́kẹ̀ kí ni àdúgbò ọkọ̀ ní àgbèrè ẹ̀dẹ́ sọ́dà àtútù wá yẹn kò yí oorun yàtí bẹ̀rẹ̀ lọ́lọ́ bẹ́ẹ̀ sì ni ọyẹ kí ọmọ anájọ́ ọ̀rọ̀ sọ pé ọ̀sẹ̀ àwòrán àyà dúníyà kọ́lé ìlú gbogbo àtúntẹ̀ríkẹ̀rí láyé ó kéré jọjọ ó kéré jọjọ ìdí ìbẹ̀rẹ̀ lọ́lọ́run òun ló lórí òun ló ti sẹ́nu ìyẹn ló wá pé báyìí ló ti àbúrò ọ̀pọ̀ tó ìyẹn bọ̀rọ̀ dáwọ́ bẹ̀rù

àwọn tí wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ tó fi bá ní sí àwọn òkèèrè rí àwọn òkèèrè jẹ́ sílẹ̀ láti àwọn náà ní. àwọn ìdẹ́sí alùpùpù àbí ìlànà alùpùpù jẹ́ àbí bí a fi ṣe àwọn òkì látàwọn olùbẹ̀rù ọlọ́run tí bàtà náà láti jọ sí wọn ni wọn ò jọra wọn. ọlọ́run ni àbàwọn jáde nù nílẹ̀ yàtọ̀ jáde fàásìkọ́ láàyè ìdàwó olókùnrin ẹ̀ wọlé sẹ́ni tó ṣe olùbàbọ̀ òdodo àtẹnudẹ́ kò fi síbàkan ẹ̀ wọ́n ni ó ti láàyè ìsàwù fún ọ̀dọ́ ra wọn fún ọ̀dọ́ bá o láti fi sọ́ọ̀tù fàdídà ọlọ́run wa kò sọ́ọ̀tù níbo fi sọ́ọ̀tù fàdà ọlọ́run wọn dà kù èyí pàtàkì kòkó wọn. kí ló dé ìtẹ́jọ́ bá yẹ rí ìwọ jẹ́ ìwọ tẹ̀lé sínú abú ọwọ́ ẹ̀ ti ṣe dáadáa bákan lè sọ ọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ ẹni tí tẹ̀lé tọ́lọ́ bákan náà ni wọ́n olùgbàgbọ́ òdodo olùyàpá tọ́lọ́ tí bákan náà ni wọ́n ni wọn ò jọra wọn. orí pé ọlọ́run sọ fún akó níbi wọn máa yẹ sọ fún ẹ̀ẹ́nẹ̀ wọn là sí i. ọlọ́run ti jẹ ẹgbẹ́ máa ní akókò àdéhùn ìtẹ̀lá wọn ni. kò ní ẹ̀ẹ́dẹ̀ kúrò ń bì tọ́ àti jà. wọ́n lè ní tó gbọ́ dúró pẹ̀ pátápátá kí òun kọ́lọ́ bá tẹ̀lé. wọ́n lè lọ sí i àtàbí yóò fi hù àwọn àbẹ̀rẹ̀ wáyé ẹni tó rí darí àwọn àjọ ọ̀hún ti tẹ̀lé ọlọ́run ti tẹ̀lé fún ọ̀gá wọn fún ọjọ́ àwọn òun wọ́n lọ sọ̀rọ̀ máa tó wà lóhùn ọlọ́run yóò kù àtìmọ́lẹ̀ fún ọ̀dọ́ra wọn. torí pé kí ni aburú àtàdọ́lọ́wọ́ ní wọn ọ̀dọ́ra wọn ọ̀tẹ̀ àti òkùnkùn àtìmọ́lẹ̀. wọn là sí ìlú wọn àti àríwò ọlọ́run ní ìdí ń jẹ́ nínú wọn lábẹ́ gbogbo tutù àti ọlọ́run ní àlàyé àtòkù wọn. ẹgbẹ́ ti di àwọn kẹ̀yìn jọra o káyọ̀ ìmọ̀ pé gbogbo ti di awú èyí làwọn yẹn tẹ̀lé ọ̀tà ní òkùnkùn ni ọ̀tà ní kí nínú òrùn tó pẹ́rẹ́ kirikiri bẹ́ẹ̀ ọ̀tà ní kí wọ́n ti sáyé wọn àwọn kí ìyọ̀ jọra wọn kò rí pé ibi yẹn bá ṣe nǹkan lùkọ́ ọ̀pá lóko ọba àdìjọ́lá ìyọ́nà ọ̀gbìn sọ tó bá jẹ́ obìnrin ọkùnrin tó bá ń ṣe ọkùnrin ikú ẹni tó tẹ̀tọ́ sí obìnrin ikú náà lọ́yẹ. wọ́tọ̀ jì bá tù nítorí ti bí ọlọ́run tó bìnrin tó bá tó bìnrin dáadáa ẹni tó ń jẹ́ láti wọ́n ti ọkùnrin tó dà. wọ́tọ̀ jì bú náà ní tọ̀jì bá ọkùnrin tó bá wá ta kí lọ́yẹ̀ wúlẹ̀ ọlọ́run bìnrin rẹ̀ ni. wúlẹ̀ ẹ̀ ẹ̀ ṣàgbà kan ó lè yà kúrò kó láwọn ní ìwọ̀n bọ́ bó ṣe ti káwọn máa sọ sọ fáwọn. táwọn orí ọjà tó wà láàyè ètò gáàlì kọ́lọ̀ kó ti wá lẹ́nu بارك الله لكم في القرآن الحبيب ونفعني الله وإياكم الحمد لله التوفيق وهو والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه وكل من سار على منهج السليم إلى يوم البعث أما بعد عباد الله لا تحسبن من كثرة انتظار لعنة الله على أعداء الإسلام فإنهم ملعونون قال تعالى ملعونين أينما بطئوا أحيوا ومبتلوا تحديدا سورة الأحزاب الآية إذا والستون واعلم أن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور متفاتوة وكل مدفة فيها وكل فيها ضلالة وكل ضلالة في النار أتفرغ عليها أو ما نبغي القلوب أقول لو قلوب وأتعبالي يؤثر يوم المسلمين ọmọ tó ẹgbẹ́ òun lágbára ìdúgbò àyíláyé ọmọ onímọ̀lẹ́ ìgbẹ́ tó ń kẹ́ ló sọ mọ́lẹ̀ rẹ̀ kárẹ̀ ìjẹ́ olúwa ọ̀la rẹ̀ ọmọ àbá àtúwájú wa nípa Muhammad ọlọ́wọ́ àlùfẹ́lá àwọn aráyé àwọn ọ̀lẹ́yìn rẹ̀ àgbẹ̀ tó bá rìn lórí akọni tó yẹ tó péye lé gbogbo ẹni tó bá rìn lórí ìlànà ìtọ́lá ìdọ̀tí ọjọ́ àjíǹde ẹ̀yìn tó sọ ọmọ ọ̀lú àjọ nípa ayé àlùkò òun náà ni àtibára wa sọ èyí tó lọ́wọ́ bá ń sọ fún wa tí wọ́n ti là ń bá ìgbé àníṣe gbogbo tó da àti tí ọ̀dà ní ọ̀jọ́ra wọn. èyí tí sọ ní sòkòrò nípa àti káńtárì tó bá da káńtì ní tí ọ̀dà ọlọ́run tó lọ́wọ́ tó wọ̀ lọ káńtì wọ́n tó wọ̀ láwọn àjẹ́ká fẹ́ẹ́ sọ̀rọ̀ báyìí ó dà ní apá ó jẹ́ kí tí ọ̀dà àti ìṣòro pọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo fi wọn wá pọ̀ bẹ́ẹ̀ fún mi ọmọ wa ó ń pè wọn káàkiri ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ẹ́ di àbúrúkà àtijọ́rì ẹ̀dá olùkú wà dáhùn òkùnkùn ní fún oníwọ́n mọ̀nú òkùnkùn ní fún oníwọ́n mọ̀nú ó ń kọ́lu wọn lámọ̀ ìyàgbé táà ń rí yóò tún ọmọ ó ń kọ́lu wọn lámọ̀ ìyàgbé táà ń rí ìgbà rẹ̀ máa kú ṣé bá dúró sí ẹlòmíì yóò máa rùn ní. kí ló wọ̀ ọ́ rẹ̀ àwọn oníṣìí wá fún wa òun ló máa wù. Bọ́lá kí àti tí ní ọ̀ma ní lára. Ìrìnsẹ̀ ń jẹ́ lọ́wọ́ náà, òun kù mí jẹ́ ìlú àrà rẹ̀. Bí a sọ ìjẹ́kọ́kọ́ lè ní, sọ ìjẹ́kọ́ mi lẹ́yìn sí ìyẹ̀kọ́ o. Ó ti di ọdẹ bàbá wẹ̀ tó ti wá wọ ọgbẹ́ rẹ̀. Ó ti bùbú kúbu, ó ti wá jáde tó wẹ̀ jáde sí lára. Báyọ̀ pé wọ́n kọ́ bẹ̀rẹ̀ ẹni tí wọ́n ti ń pa olóyè nípa mọ́tò ìtọ́ òkòwò òkòwò ìsáàbì ẹ̀kọ́ tó ń pọ̀ olóyè strategy oríṣiríṣi ni láti fi gbé yìí lẹ́yìn tí ẹ̀yàn wá túmọ̀ sí kò ti dáa tó túmọ̀ sí kò dáa ó ti tún gbọ́ àwọn ọmọ ọdún láti ní kí ẹ̀dẹ́ lórí kó ń kó lànà ẹ̀kú ni wọ́n tẹ̀ lórí láti ní ẹ̀kú. ẹlòmíì yóò fi pọ́lẹ́tì tó ń jẹ ọ̀tọ̀ ní tó nílò lára rẹ̀ tó bá ti ní tó nílò lára rẹ̀ kọ́ parí. ó yẹ lòmíì ó lè jẹ́ fún àwọn ọkùnrin wọn gbọ́dọ̀ wá wá ó yóò máa pé àti yẹn tí wọ́n bá kó láyé rẹ̀ tí gbogbo abúlé fìlà pọ̀ sí àwùjọ ó yẹ káwọn ìwà ló ń ilé yìí wọ́n bá lọ́wọ́ lórí ó yẹ kí wọ́n tẹ́ lórí ẹ̀ báwo fi wọ́n jáde ó ní kí àgbẹ̀rí wọn wọ́n ni báwo ló ṣe sọ ni wọ́n wọ̀ wọ́n ti máa bẹ́ láàrin ìlú báyìí àwọn obìnrin sì lè gbọ́ wọn wá sí wọ́n mú ọ̀sẹ̀ ìtọ́wọ̀ àwọn obìnrin wọn wá tó kọ́ nígbà bá tí mọ́tàláṣí wọn lè wọ́pọ̀ bí ẹni ọlọ́run ẹ̀ ní ìfura pẹ́ ní ikú ni wọ́n wọ́n máa ti tọ́rọ́ ẹ̀rọ ìfẹ́lẹ́lẹ́ ni wọ́n bá wọn bá tọ̀rọ̀ àbùkù ti gbé o oríṣi ọ̀rọ̀ wa ń ká ogún bá àti tiẹ̀ lọ àwọn kan tó wà lọ́wọ́ àwọn olórí ọ̀rọ̀ tiẹ̀ ọlọ́run ní báyìí òfin wọn pọ̀ tó wípé ẹ gbọ́dọ̀ fi gbọ́rọ̀ bákan ní pé ẹ má jọ ọjọ́ ilé tú ǹjẹ́ sọ́ọ̀tì ìsìnkáàrí ní àyè ìmọ̀ yàrá àná yìí ẹ̀ yá àwọn ìsìnkáàrí ti kà wọ́n sọ náà tó báyìí ebi òkúta àdúrà àti ìnà ọ̀pọ̀lọpọ̀ wọn bí ah kí ló dé bá mi ńlá ní àwọn ìlú báyìí àbí mi ńlá ní àbí mi ńlá ní àbí ńlá ní àbí ńlá àbí mi ńlá ní àwọn ọ̀tọ̀ náà. ìbáraṣẹ́ tuntun lórí wọn

ìlànà ló mú yẹn ọlọ́run tó bẹ̀rẹ̀ yóò dìbò. Ipò yóò fi ọ̀bá wà, ó fi dọ́dọ̀ ọlọ́run lọ́wọ́ ní balẹ̀. Ipò yóò fi ọ̀bá wà, tó bá lóun fẹ́ ká ẹ̀sìn ọlọ́run ọlọ́run náà máa dà á lóun wá, yóò fún kò ní rọrùn fún mi. Ìtẹ̀wù ìrẹ̀wù ìparí kékeré yóò máa jẹ́ tiẹ̀ wá. Ọlọ́run ti parí sílẹ̀ rẹ̀. Oníkèé tọ́lọ̀ bá ti parí yóò dá ẹ̀ láti ìyẹn ló jẹ́ tuwọ̀ ọ̀gbọ̀dọ̀ bá wọn kọ́ wà. wọn kí ọ̀rẹ́ ní sọ́wọ́ bá láàárín gbọ́dọ̀ rà kásọ́lẹ̀. ọ̀tá tí kìkẹ́ lọ́wọ́ bá láàárín yìí tó lọ́wọ́ àkọ́bá kásá. torí pé tí kìkẹ́ lọ́wọ́ bá bá dé yọkùnrin bá kọ́lí. ọgbọ́dọ̀ tẹ̀lé ni ọgbọ́dọ̀ ká kéde ni. gbogbo ìlànà táwọn ìyẹn tọ̀ láti. nítorí mẹ́sìn ọlọ́mọ wọ́n tún máa rìn nínú wọ́n rìn lọ́la ìwọ̀n náà máa débè ìfọ́nà ọ̀gá ní òkè ni ìwọ̀n náà máa jáde ìwọ̀n náà máa jẹ́ màdújẹ́ ìfọ́nà ní àga tó ìparẹ́ ọlọ́run ìrìndú rẹ̀ ló ti rú ọ̀gọ́ ẹ̀yà láàyè ọlọ́run tí kò lórí ìwọ́lọ́kẹ́lẹ́ rẹ̀ olúwa ni wọ́n fẹ́ parẹ́ ìmọ́lẹ̀ ìfọ́lọ́ òun ti parẹ́ òun ló ti pé ìmọ́lẹ̀ yẹn àwọn kèmí ọ̀bá àgbọ̀. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كل ولو كان المشركون orúkọ àwọn òwúkẹ́ rà lẹ́yìn ìdè òwúkẹ́ ọtí pẹ̀lú ẹ̀sìn olórí ìlú mi yìí lọ́wọ́ ọ̀nà àti ìwòsì látara látara àdìmọ́lé yóò kú ní gbogbo ẹ̀sẹ̀ pátá yìí àwọn ayẹyẹ àwọn àbá àti ti yọ abẹ́ ìfòsílẹ̀ fífi láàrùn òní ilé káyọ̀ ló parí àwọn ẹ̀sìn ti lọ àwọn ìlú kí àná ọlọ́wọ́ àti romian àwọn tí ìbẹ̀ wọn ti kú wọn ti kú lọ́wọ́ lọ́dún títà yìí nínú wọn. wọ́n ti sọ nínú pọ́tẹ́tì wọn pé àwọn rí i pé ìlú kí àná wà á gba ìsìláàmù bí mo ti pé títì rẹ̀ àtúntò yà àwọn òbí lórí bí àwọn òbí ẹni ó bá yé mu. wọ́n ti lẹ̀kọ́ mẹ́jì ẹ̀mí pẹ́ ẹ wá wò ìsìláàmù ṣe ń kí òkú ìwé ní àná Amẹ́ríkà ni. London àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti ṣe òkú. Káwọn táwa lọ wà lè fún wa bí rárá. Oṣù olówó máa dá wọn bá yìí. Torí tí wọ́n bá ti fẹ́ ní wọ́n fún wa lè bẹ́ẹ̀ lọ. Torí tí wọ́n ti parí. Wọ́n lè jẹ́ sí àlejò ń tẹ̀sí máa ẹ̀ka sí ìgbà. Tọ́lọ̀ mọ̀ kò sí ìyípadà kò ní ìyípadà rárá. Bára sì ní oníṣẹ́ tí wọ́n máa ń pa ń gbà náà wọ́n fi ẹ̀fà tòlógbò láàrin bí ara. Wọ́n ti wọ́n ti àtàtà wọn àti gbàgbà bára sí. Èdè ìgbà ló ń sáàmù. Èdè ẹ̀fà fẹ́ polówó sáàmù. Ẹlò òjọ́lá, ẹlò àgáàdì, ẹlò ọ̀dẹ́bà. Dáwọn ọdún òbí ọdẹ. Ìgbà ọlọ́run ló ń gbé bọ́. Ìgbà ọlọ́run ló ń gbé. Nígbà àkọ́kọ́ wá sí méjì péré bẹ́ẹ̀ ládùúgbò. Lẹ́yìn ìgbà àwọn tó dà wọ́n tó bẹ lábẹ́ yìí wọ́n bá gbàgbọ́ lọ́dẹ àti tó bá lò ó sí tó bá lò ó sí tó bá dábàdá ẹ̀rọ wọn tó bá ti bẹ́ẹ̀ bá dì lónìí. lásìkò kẹ́ wọ́n bẹ̀rẹ̀ ilẹ̀ fẹ́ wọ́n sì ní bẹ́ẹ̀ bá dì ó ti mẹ́ta tó ṣe é sí. nítorí wọn kéde rẹ̀ ní mọ́. ìdààmú alákòókò yẹn tó lè gbà ọ́ láyé láti wò ó èèyàn lọ́ba ọ́ láyé làwọn lọ́wọ́. Eyi tó wọ̀ ọ̀pàdé yìí lẹ́yìn wọlé lọ. àwọn tó ń sọ̀rọ̀ yóò máa lo òkè ní ẹbí sẹ́yìn olóògùn tí ń ṣe tòkè dé yẹn. àti òkè ìdí ṣe bẹ́ẹ̀ àwọn tó bá ní wọ́n ti gbogbo àwọn àti kúrò láàmú àti kúrò láàmú. orí ti ẹmu gẹ tẹmọlẹ́nu tí wọ́n bá pè lóko tí èso pọ̀ mùsùlùmí kí ló dé ẹ wà lóṣù tó wọ́n bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ ló tó ń tàgbà lóṣù wọn lọ pé tí ọba dé ìlú ọmọ rẹ kò ní lẹ́kọ̀ọ́ ẹ wà ìlú ọmọ ojú ìlú máa ń lọ èyí ọmọ ló fáàlì fáàlì ọdún kì í ti fi ẹlẹ́sìn ìfẹ́ ní bẹ́ẹ̀ yóò sì sọ fáàlì yẹn lọ́dọ̀ tó tó máa ah, bì tí ò jẹ́ lẹ́yìn. èyí fúlẹ́

bá ń tún gbẹ ẹgbẹ̀rún rídìnì pátá wọ́n ní kí ọ̀pọ̀ nǹkan ti ní àwọn alẹ́. ọlọ́run ti fa nílò wọ́n ní àwọn asún rírí olùwárí tí ó sọ yẹlẹ wà. má mi ga o má mi gẹ̀ oníṣẹ́ tí yàrá mi gẹ̀ ń dáwọ́ Islam ń dáwọ́ tó yẹ ni o ń dáwọ́ tó yẹ má dáwọ́ tó yẹ rárá òtútù yẹ ni ọlọ́run ti gbọ́ ọ̀nà olùwọlé ti dùn tó kéde lọ wáyé ti àwọn tí láti wò nígbà lọ́wọ́ ẹ̀. wọ́n wà bí i àtúrọ̀ bí i ẹ̀kọ́ sí olùwà tó bá ti dáhùn kí á náà ṣe ní òkú wọn jẹ o. olùkú ní ló ń sìláàmù rẹ ìwà rẹ̀ tó bá ní ọmọ àti. gbogbo àwọn ọmọ rẹ padà yí ẹgbẹ́ ní oṣù rẹ̀ sí. kò ní sí dáadáa àtàbúrò tó ra lọ. mo ní lórí ìsìláàmù. èyí wá lórí ìsìláàmù kó ọmọ sòrí ayé fún yẹn. ọ̀pọ̀lọpọ̀ ẹnu mẹ́à nínú ìsìláàmù yẹn yà ní ebe wọ́n wọ́n yẹn gafere wá káfíńẹ́ ọ̀rọ̀ àwọn mùsùlùmí tó kọ́ lẹ́bi wọ́n wọ́n yẹn lọ wá ọ̀rọ̀ àwọn mùsùlùmí tó tún fún wọn lẹ́yìn táyọ̀ ń rọrùn lẹ́yìn. kí ló wà gbàyà láti fi gbà ọ́ àtàyé àtàyé àpàlàpàpà ó tún láti kó ní lẹ́lẹ́. àwọn ọmọ ọkọ̀ wọn ti kẹ́ ọ̀pọ̀ pípa rẹ̀ wọn ọ̀nà àgbà ọlọ́run náà wò ìjà àpapọ̀ ọ̀dọ̀ tàbí ọlọ́run ìlànà tó dáa ìlànà mẹ́rin wà máa gbogbo ń dáhùn ní jọ mẹ́rin pátá àtàwọn